ìròyìn kan tó ṣe kàyéfì ni a gbé jáde lánàá lórí òdòdó tv bí a ṣe sọ wípé yorùbá movie actor ṣẹ́gun ògúngbè òun ni ó fi ìyàwó rẹ̀ sílẹ̀ kí ni ṣẹ́gun ògúngbè wa kọ tí ó mú kí àwọn èèyàn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ tún kàbọ̀ sí ìtẹ́ ẹ tún káàbọ̀ sí òdòdó tv ní abala àwọn amúlòdùn abala àwọn amúlòdùn láti máa ń sọ bí mo ṣe movie industry àti entertainment industry lápapọ̀ a máa ń gbé yín tí nínú yorùbá movie industry nínú industry láti máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú industry fún yín ní òní ni yorùbá movie actor ṣẹ́gun ògúngbè ó ti sọ̀rọ̀ nípa ìròyìn kan tí ó ń jà ìrànlọ́ lórí ayélujára wípé òun ti fi ìyàwó òun ìkejì sílẹ̀ ìyẹn wùmí ajíbóyè gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ ni ó ti mú kí ọkùnrin jáde síta láti lọ kọ wípé òun àti ìyàwó òun sì wà síbẹ̀ níbi tí wọ́n ti gbé fídíò bíi location tí wọ́n yà tẹ́ bá gbàgbé wípé nìkan bíi ìrọ̀lẹ́ àná ni agbésẹ́ta wípé yorùbá movie actor yìí òun ni ó ti fi ìyàwó rẹ̀ sílẹ̀ ní látàrí nǹkan tí blogger kan tí orúkọ rẹ̀ ń jẹ́ gislover gbé síta wípé ìdílé wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ kílẹ̀ yìnyín wá rí sí eléyìí bá lọ sínú comment section láti contribute sí kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Òdòdó TV tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí Òdòdó TV ní abala lágbo òṣèré